ọkàn wa bí rẹ léèrè pé ṣé mùsùlùmí ni mí tí mo gbọ́ lọ́hùn gbọ́ tí mo sì ń bẹ̀rù ọlọ́hùn tọ́ ọ bá ti jẹ́ mùsùlùmí tọ́ ọ gbọ́ lọ́hùn ọba rẹ gbọ́ bó sì yẹ kó o gbà á gbọ́ tó o sì ń bẹ̀rù ọlọ́hùn anta min auliya illa ọ wà nínú àwọn wòlíì ọlọ́hùn ìtumọ̀ wòlíì ọlọ́hùn ọ wà nínú àwọn alásùnmọ́ ọlọ́hùn ọ wà nínú àwọn ọ̀rẹ́ ọlọ́hùn tí èèyàn bá ti ṣàfẹ́kù májẹ̀mú kan nínú májẹ̀mú méjì tí ń bẹ fún wòlíì ọlọ́run al-iman wa taqwa al-iman wa taqwa ìgbàgbọ́ òdodo àti bẹ̀rù ọlọ́run tí kan bá ti bọ́ mọ̀ràn lọ́wọ́ ìyẹn kì í ṣe wòlíì ọlọ́run mọ́nu. Allah tó wá tẹ̀ wájú làhùnmúlẹ̀ bùsùrọ̀ fili hayati duniya busirọ ìdùnnú ìró ìdùnnú ń bẹ fún àwọn wòlíì Ọlọ́run fili hayati duniya fili ayé wà fili ákírọ̀ ìró ìdùnnú ó tún wà fún wọn ní ọ̀run látẹ̀bùdí lálẹ́kẹ́límà ti láì kò sí ìyípadà fún ọ̀rọ̀ Ọlọ́run ìtọ́lọ́ yìí kò lè wá di ọ̀run kọ́rọ̀ wá yí padà síbà míì látẹ̀bùdílà lìkẹ̀lìmáàtì láì kò sí yípadà kan fún ọ̀rọ̀ ọlọ́run dáálíkà ó wà lè bá ozúlẹ̀ àdì ìyẹn sì ní èrè ńjẹ́ tó tóbi ìyẹn sì ní èrè ńjẹ́ tó tóbi. ká padà sórí àyà ìpadà làwọn múlẹ̀ bó ṣírọ́ ìró òdùnnú ń bẹ fún wọn ìró ìdùnnú ń bẹ fún wọn nílé ayé kí ni àlìbúṣírọ́ nínú àyà yìí àwọn tẹ̀síìrù ìtumọ̀ mẹ́ta ni wọ́n fún àlìbúṣírọ́ nínú àyà yìí ìtumọ̀ àkọ́kọ́ wọ́n ní búṣírọ́ nínú àyà yìí òun ni àrùúyà asọ́ọ̀dìkọ̀ àrùúyà asọ́ọ̀dìkọ̀ àlá tí mùsùlùmí onígbàgbọ́ òdodo bá lá tọ́lọ́wọ́n bá fi ń dùn ún nínú nílé ayé bùsírọ̀ kan nù bùsírọ̀ kan nìyẹn ìró òdùnnú kan nìyẹn ìkejì àwọn àyà tọ́lọ́wọ́n bá fi ń sọ nípa ẹ̀san tí mùsùlùmí ó gbà lọ́jọ́ àlìkìyàmọ̀ bùsírọ̀ míì tún ọlọ́run mú àwọn àyà kan wá tọ́lọ́run ti ń sọ nípa kí ni nǹkan tó máa jẹ́ ẹ̀san fún mùsùlùmí lọ́jọ́ àlèkìyàmọ̀ ìró òdùnnú náà lòun náà ó di méjì ìró òdùnnú kẹta òun ni nígbà tí mùsùlùmí náà bá fẹ́ jáde kúrò láyé tọ́lọ́ ní dínà kọ́lù rọ́bù náà lọ́hù fún mọ̀sítàkọ́mù tàtàná zálù àléhìmù lìmọ̀láyíkà alátàháfú wàlátàzànú wàbùsìrú bìlìjánátì alàtí kúntùm tùwádùn. àwọn tí wọ́n sọ pé Allah ni olúwa wọn tí wọ́n sì dúró dọjọ́ kú sórí ẹ̀ nígbà tá a máa fẹ́ kú tí màláíkà kú bá dé àwọn màláíkà tí ó wàá fún wọn ní ròdù náà sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ wọn pé ẹ má bànújẹ́ ẹ má banú jẹ́ àlìjánná tọ́lọ̀ ń ṣe ládéhùn fún yín kò yẹ kò sí ń tó yẹ bó ṣírọ́nù àyà yìí ìtumọ̀ ni a fún báyìí mẹ́ta ìtumọ̀ àkọ́kọ́ àlárere tí mùsùlùmí lá yálà ó lá fúnra rẹ̀ tàbó lá sí ọmọ ìyá rẹ̀ míì ìtumọ̀ kejì àwọn ìró tọ́lọ́hún máa mú wánu kùránì lórí àwọn iṣẹ́ tàbí ètí máa wánu hadith òjíṣẹ́ ọlọ́run tánẹ́bẹ̀ sọ pé ẹ ń bá ṣe nǹkan báyìí ládàá báyìí ni ó gbà sínú rẹ̀ òní dùn tán bá sọ fún ọ pé tó bá pa ọmọ lè kàn o iṣẹ́ ẹ̀rí ọgọ́rùn-ún ló ṣe inú rẹ̀ bàjẹ́ nàbí inú rẹ̀ dùn so ìró ìdùnnú kan náà nù lórí iṣẹ́ tá a bá ń ṣe yìí ìró ìdùnnú kẹta òun náà ni tí mùsùlùmí bá fẹ́ kú ò láyé táwọn mọ̀lẹ́kọ̀ wa máa dùnnú pé má banújẹ́ ibi tó ń lọ lóore ju bíbá yìí lọ ìró ìdùnnú mi nìyẹn mo tún rántí ìró ìdùnnú kẹrin táwọn afáàtú sọ wọ́n ní tí mùsùlùmí bá ń yọ iṣẹ́ rẹ̀ ṣe mùsùlùmí tó ń yọ iṣẹ́ rẹ̀ ṣe fún ara rẹ̀ bóyá ń ṣètọrẹ àánú ni o bóyá ń ṣe náfìlà kan ni o bóyá ń gbààwẹ̀ kan ni o tó wá ń ṣe ní bòńkẹ́lẹ́ tó padà wá hàn sí àwọn èèyàn pé ọmọ ń ṣe nǹkan báyìí ànábì ní ìró ló tún jẹ́ fún táyé tún mọ dáadáa ti ń ṣe tó ń ti bó ti já sí pé ó ń ṣe ní kíni o bòńkẹ́lẹ́ ó ń ṣe ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run tó wá tú àṣírí iṣẹ́ rí yẹn ó tún tú síta táwọn èèyàn tó mọ̀ pé ah lágbága ó ń gbìyànjú o ó ti rí àwọn nǹkan báyìí ṣe àwọn nǹkan báyìí ni máa ṣe nínú àwọn nǹkan tó wà ní súnú òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. ó di túmọ̀ mélòó fún gbóṣírọ́ ó di mẹ́rin kò kọjá mẹ́rin. kò sí nínú rẹ̀ kọ́ lọ́hún máa bá wọn sọ̀rọ̀ kò sí nínú ẹ̀ làwùmúlí búṣírọ́ búṣírọ́ ń bẹ fún wọn ìró òdùnnú ń bẹ fún wọn ọlọ́run ní làwùmúlí wáyù kò ní wáàyí ń bẹ fún wọn so tí wòlíì kan bá wá ń sọ pé òun ní ọlọ́run ń bò ń sọ̀rọ̀ òkúrọ́ ni ntọ́lọ́ ń sọ pé ń bẹ fún wòlíì ní kíni àlèbúṣírọ́ àlìbóṣírọ́ ala ení àlá rere ó la fún rẹ ni tàbí wọn ẹnìkan la fún ẹnìkan la tó jẹ mọ́ ọ̀rọ̀ tiẹ̀ ìyẹn a tó jẹ́ àlá rere so làwọn múlíbóṣírọ́ àlá lílá àlá rere ìkejì ìró òdùnnú tí àyà kùránì bá mú wá tàbádìsí mú wá lórí iṣẹ́ rere ìkẹta tí ma fẹ́ kú ò láyé àwọn mọ̀lẹ́kẹ́ sọ̀kalẹ̀ a sì ti mú ayàwó ní amú ayàwó ní orí yẹn ìkẹrin ńkọ́ iṣẹ́ dáadáa tí yàn ṣe ń kọ̀rọ̀ tọ́lọ́n tó wá gbé tọ́lọ́n tó wá gbé jáde so tẹ́nìkan bá pẹ̀ ń wòlé ọlọ́run tọ́wá lóhùn tó rí nǹkan mí yàtọ̀ sí mẹ́rẹ̀ẹ̀rin yẹn òpùrọ́ ni. ẹ jẹ́ ká wá lọ sínú àdìsí òjíṣẹ́ ọlọ́run ká wo ta ni ànẹ́bì náà pè ní wòlíì ọlọ́run. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله Abu Huraira kí àná ìyọnu sí ó sọ pé òjìṣẹ́ Allah sallallahu alaihi wasallam sọ pé dájúdájú Allah sọ pé ìyẹn ti túmọ̀ sí pé hadithu kudusi hadithu kudusi ladisi nìyẹn ọlọ́run ń sọ fún ànábì rẹ̀ eléyìí tó dá sí pé ọlọ́run ló ní ọ̀rọ̀ yìí ànábì ló ní àgbékalẹ̀ rẹ̀ wọ́n dín ẹ̀ta fẹ́ kàbọ́ta yìí ọ̀tán pẹ̀lú àdìsí kúdísì nù ọlọ́run ló ní ọ̀rọ̀ yìí o ṣùgbọ́n wọ́dìn rẹ̀ ànábì ló sọ fáwọn sọ̀hábà kí wàá lọ sọ mbẹ mọ́ ní àádàlí wàlíyàn ẹnikẹ́ni tó bá sọ wàlíyù mi kan tó bá sọ di ọ̀tá fàkọ́dí àdántùhù bèlè hàrì mo ti fi mọ wàlíyù mi yẹn mo ti sọ fún un pé ń bà ń tọ̀ ń jagun ẹnikẹ́ni tó bá sọ wàlíyù mi tó bá sọ di ọ̀tá mọ́ ní àádàlí wàlíyàn ẹnikẹ́ni tó bá sọ wàlíyù mi di ọ̀tá fàkọ́dí àdántùhù bèlè háríbì mo ti fi mọ ọ̀rẹ́ mi pé fi èmi ọlọ́run fún ara mi ní ìbàjá. tíyẹn túmọ̀ sí pé èèwọ̀ ni fún mùsùlùmí láti sọ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ di ọ̀tá rẹ̀ kó má bàa rí ìbínú ọlọ́run gbogbo ẹni tó bá ti lè jẹ́ gbogbo ẹni tó bá ti lè jẹ́ àlèmọ́mẹ́ni àtẹ́kì alimumin ataki onígbàgbọ́ òdodo olùbẹ̀rù ọlọ́run ọ gbọ́dọ̀ sọ́dọ̀tà kọ́nà mọ́ba àkọ́jú ìjà ogun sí ọ. wàmọ́ takọ́rọ̀bà ìláyà abìdí bìṣẹ́ in àhábà ìláyà kí la pè túmọ̀ kí la pè yorùbá wọ̀lẹ́yù alásùmọ́ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run àbí ànábì wa ni ọlọ́run sọ pé abudi ẹrú èmi ọlọ́run kan máa tàkọ́rábà ìláyà kò lè súnmọ́ mi kó di alásùnmọ́ mi kó di kíni wòlíì bìṣẹ́yìn kò lè fi nǹkan kankan di wòlíì lọ́dọ̀ èmi ọlọ́run àhábà ìláyà tí mo nífẹ̀ẹ́ sí jùlọ pé í máa sọ̀yàn di wòlíì mímọ́ ìftarọ́tù àléyìí tó tayọ àwọn nǹkan tí mo ṣe ní dandan fún ẹrú ọlọ́run ẹrú sì kan ò lè gé alásùnmọ́ èmi ọlọ́run kò lè súnmọ́ mi pẹ̀lú èyíkéyìí ọ̀nà kò lè súnmọ́ mi pẹ̀lú èyíkéyìí nǹkan kankan tí mo nífẹ̀ẹ́ sí jùlọ tí nǹkan náà tayọ kó máa ṣe àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn ò lè fi nǹkan kan súnmọ́ náà o ò lè di alásùnmọ́ ọlọ́run àfi kọ́ ọ máa ṣe àwọn nǹkan tí ìsìláàmù pè ní ọ̀ràn yẹn ẹ̀sìn ó túmọ̀ sí pé tó fẹ́ di wòlíì ọlọ́run kí la máa ṣe ìrun wákàtí márùn rẹ ọ̀ràn yẹn ni kò gbọ́dọ̀ jà á ó ò kí wákàtí márùn-ún òun pé rẹ̀ ń wòlíì irú ta ni ọ́ wòlíì èṣù nìyẹn wọ́n ní bó ti kírun olóhùn kí tiẹ̀ mọ́ká ó kírun òun pè rẹ̀ ń wòlíì olóò ti wọ ipò kan tó gá sí pé tẹ́ ẹ̀ bá gbà bẹ rọmọdọ́ọ̀nù ọlọ́run ní bí ń léèrè òun pè rẹ̀ ń wòlíì ọlọ́run ànábì sì sọ pé ọlọ́run sọ fóun pé ẹrú sì kan ò ní di wòlíì ọlọ́run ẹrú sì kan ò ní di alásùnmọ́ ọlọ́run bíṣẹ́yìn pẹ̀lú nǹkan kankan àhábà ìláyà tí mo nífẹ̀ẹ́ sí jùlọ tó tayọ mímọ́ ìtàrọ́jù àléyìí tó lè tayọ nǹkan tí mo ṣe ní ọ̀ràn yẹn lé lórí a sì ti mọ àwọn nǹkan tó lọ ń ṣe ní ọ̀ràn yẹn lé wa lórí àbí tó bá ti ń ṣe ó ti súnmọ́ lọ́nu ó ti súnmọ́ lọ́nu ó ti di wòlíì ọlọ́nu wọ́n ti rẹ́gísítà ọkọ̀ rẹ o ti gba kẹ́lẹ́mọ̀ ṣàádàgbọ̀ òun ọ̀ràn yẹn àwẹ̀ rọ̀mọ́dọ́ǹdé ọgbà olówó ọlọ́símọ́kà zaka wọnú owó rẹ ọyọ àwọn nǹkan lọ tún ṣe ní ọ̀rọ̀ yẹn lé wa lórí gẹ́gẹ́ bí mùsùlùmí òun ṣe é à ń ta waliyullah wòlíì ọlọ́ọ̀ni ọ̀ nígbà tó o ti lè ń ṣe ń tọ́lọ́ ń ṣe ní ọ̀rọ̀ yẹn yẹn ó ti di wòlíì ọlọ́ọ̀ni o tọ́ba wa di wòlíì ọlọ́ọ̀ni tán tí wọ́n rẹ́gísítà ọkọ̀ rẹ gẹ́gẹ́ bí wòlíì ọlọ́ọ̀hún ó ọmọ ní promotion ó kù ọmọ ní àgbéga àgbéga àgbéga àdìsí tó wá tẹ̀ wájú ó ní wàmọ́ yazalu abudi yàtàkọ́rọ́bù ìláyà ẹrú mi ò wá ní yé máa súnmọ́ mi sí you are already wàlíyù láì tó bá ti ń ṣe àwọn ọ̀ràn yẹn sìn ó kọ́kọ́ ti di wàlíyù ọlọ́run náà ok ó ti di wòlíì ọlọ́run tẹ́nba ní ìwòlé ọlọ́ọ̀dà náwó rẹ pé mo jẹ́ kan nínú wọn níwọ̀n ìgbà tó o ti ń ṣe àwọn ọ̀ràn yẹn ọlọ́run àwọn tó ń ṣe lọ́rọ̀ yẹn tó o ti ń ṣe wòlíì ọlọ́run ni ọ. àmọ́ o need the promotion àgbéga lọ́dọ̀ ọlọ́run àbó o need the àgbéga lọ́dọ̀ ọlọ́run o need the àgbéga torí pé àlìjẹ́ náà àlìjẹ́ náà ó ní levels so ó ní ìdí àgbéga lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó ọba wa ń fẹ́ àgbéga gbọ́ntànà ibi sọ wàmọ́ yazalu abudi yàtàkọ́rọ́rábù ìláyà bìnnàwáfìl ọ̀wà ní yé máa súnmọ́ mi sí i òní yé máa súnmọ́ ọlọ́run ọba sí i bìnnàwáfìl àyàfi pẹ̀lú náfìlà ọ̀fẹ́ ọkọ́kọ́ ti ṣe ọ̀rọ̀ yẹn ọlọ́run àbí ọkọ́kọ́ ti wọ ipò wàlíyù ọlọ́run ṣùgbọ́n ó bùkátà sí ìdàgbàsókè àgbéga nínú ìsúnmọ́ lọ́wọ́ ọba rẹ kí lọ́wọ́ a máa fi súnmọ́ lọ́hùn ànàwáfìl ó lè fi nǹkan kan mí ìsúnmọ́ lọ́hùn mọ́ àfi nàwáfìl nàwáfílù ní jámù náfílà ó túmọ̀ sí pé tó bá fẹ́ kí ṣubú yìí ọ̀ràn yìí ọlọ́run ti ṣe méjì yóò kì láti fi di wòlíì ọlọ́run láti wá fi ní promotion rọ̀kàtà àlìfájírì tá a kọ́kọ́ mọ́ kí kátó kásùbà òkì ọ̀fẹ́ kí zúrì rákà mẹ́rin ni ọ̀ràn yẹn zúrì náfìlà rákà mẹ́fà ń bẹ fún lúúrì tọ́ba fẹ́fẹ́ súnmọ́ lọ́hùn sí ọ̀yọ̀ náà fi làwọn ọ̀fẹ́ kí asiri rákà méjì tàbí rákà mẹ́rin ń bẹ bífọ́ ká tó kí asiri ìkí asiri rẹ ni ìkí ọ̀ràn yẹn ọlọ́hùn ìkí náà fìlà rẹ̀ o tún fi ń súnmọ́ lọ́hùn sí nu the same thing náà Maghrib the same thing ìṣáì the same thing Ramadan ọba ti gbàgbé Ramadan o ti di alásùnmọ́ ọlọ́hùn o ti di wòlíì ọlọ́hùn òwò akúfẹ́ máa súnmọ́ lọ́run sí i kí ló kù tó máa ṣe ọmọ gbàwẹ̀ monday ọmọ gbàwẹ̀ thursday ọmọ gbà thirteen fourteen fifteen àti àwọn àwẹ̀ súnà míì ọ̀sẹ̀ hajj ó tún ṣe náfìlà hajj tẹ́ ń pè ní kíni òmùra ọyọ saka ó tún ṣe náfìlà sàká saka ń pè ní kíni sọdakọ gbogbo ntọ́lọ́run ní ká ṣe tó jẹ́ abala ọ̀ranyàn láàrin abala náfìlà rẹ̀ gbogbo tó lọ ní àṣe tó jẹ́ abala ọ̀ranyàn láàrin kíni abala náfìlà rẹ̀ àtàfìlà ìlìmù àtàfìlà ìlìmù títí tó fi débi ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ kan jẹ́ ọ̀ranyàn tọ́lọ́ ń ṣe lọ́ranyàn òun náà ni kọ́ ọmọ bó ṣe sin ọlọ́wọ́n ọba rẹ̀ ìmọ̀ nípa ìgbàgbọ́ òdodo ìmọ̀ nípa ọ̀ranyàn orí òjòrí ìmọ̀ ìrun ìmọ̀ nípa ìrun wákàtí márùn ó fẹ́ kírun ó gbọ́dọ̀ nímọ̀ nípa ìrun wákàtí márùn àbí níwọ̀n àgbà pàpà tó wá ń wá ìmọ̀ sí gbogbo ògbà náà fìlà nìyẹn tó tún lékún nímọ̀ nípa ẹ̀sìn rẹ ìmọ̀ náà fìlà nìyẹn so kò sí aspect kan nínú Islam tó ní ọ̀ranyàn tí ò ní náà fìlà rẹ̀ ìwọ tọ́lọ̀ bá wá ṣe méjèèjì yìí fún òkú oríire aspect ọ̀rọ̀ yẹn ẹ̀sìn ọlọ́run pé kó orí ṣe aspect iná fìlà kò tó wá ń ṣe òun náà òkú oríire o nínú oríire tí ó ṣẹlẹ̀ sí ọ àdìsí náà ló sọ o ò ní yé máa ṣe iṣẹ́ àṣegbọ́ rẹ nínú ẹ̀sìn àtà òhìbàhù iṣẹ́ tó o máa ṣe lọ nìyẹn títí ọlọ́run bó fi wá nífẹ̀ẹ́ ìwọ náà ìwọ ọlọ́run kọ́kọ́ nífẹ̀ẹ́ ọlọ́run ìwọ ọlọ́run kọ́kọ́ wá bó ṣe súnmọ́ ọlọ́run ọba rẹ kọ́lọ́run tó wá ṣe kí ni kó tó wá nífẹ̀ẹ́ ìwọ náà fàyídá àhábàbtùhù ànábì ni ọlọ́run sọ pé nígbà tí mo bá wá nífẹ̀ẹ́ rúsìn náà kúntù sàmùáhù alẹ́bí yẹ́sìmáòbìhì kúntù sàmùáhù màá wá di ìgbọ́ràn rẹ̀ èyí fi ń gbọ́rọ̀ màá di ìgbọ́rọ̀ rẹ̀ tí ó fi ń gbọ́rọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ èdè nìyẹn o àkànlò èdè ó nìyẹn torí pé a ti mọ̀ pé inna Allah ta'ala wahid inna Allah ta'ala wahid ó sì sọ lóun suratul Ikhlas pé qul huwa ahad now ká sọ pé and really èmi ń ṣe ọ̀rọ̀ yẹn ọlọ́run mo sì ń ṣe náfìlà mi ká mo ń ṣe àfáà náà ń ṣe aláàjì ń ṣe àwọn àfáà yìí náà ń ṣe àwọn àfáà yìí náà ń ṣe ọlọ́run lọ títí tọ́lọ́run fi nífẹ̀ẹ́ wa ọlọ́run ti nífẹ̀ẹ́ wa náà rẹ̀ àbọ̀lọ́run ti nífẹ̀ẹ́ rẹ̀ èmi ti nífẹ̀ẹ́ tèmi torí pé ọlọ́run ṣe mò mo sì ń ṣe náfìlà tánà ibi ni a ṣe kún mo ń ṣe wa ní yé máa ṣe bẹ́ẹ̀ lọ títí ọlọ́run bọ́ fi wá nífẹ̀ẹ́ tọ́nà bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run wà á di ìgbọ́rọ̀ rẹ̀ tí ó fi ń gbọ́rọ̀ wà bá sọ̀rọ̀ àwù ọlọ́run ó di ojú rẹ̀ alẹ́dí yúbsìrù bíi eléyìí tó fi ń ríran wà yá dàhù ọlọ́run ó di ọwọ́ rẹ̀ alẹ́tí yẹ́ptísùbìyà èyí tó fi ń gbà nǹkan mú wàrí jíláwù ọlọ́wọ́n bó di ẹsẹ̀ rẹ̀ alẹ́ tí yẹm ṣíbìá èyí tó fi ń rìn ẹ̀wọ̀n tó máa fẹ́ dì ní ara ẹrú ọlọ́run tó nífẹ̀ẹ́ yóò di ojú ẹ̀ tí fi ń ríran yóò di ọwọ́ rẹ̀ tí fi ń gbà nǹkan mú yóò di etí ẹ̀ tí fi ń gbọ́rọ̀ yóò di ẹsẹ̀ rẹ̀ tí fi ń rìn so ti wá dọ́lọ́run so ti dọ́lọ́run àkànlò èdè nìyẹn jẹ́ o